Whoa, whoa, stop cracking me up, Jared. I'm not cracking You're cracking me up. I'm not. Ah. No. Okay, okay. Um, show by me. Um, appointment I need with Dr. Abiodun, 4 p.m. Oh my God. I totally forgot. Thank you. What can I do without you? Oh, Fumbleberry. Jẹ́ ẹ̀fọ́, jẹ́ No, no, no, no. Ẹ̀fọ́ wo bọ̀dẹ̀ wọn láti tètè to Wo má gbàgbé o. Mo lá appointment four pm so you have to come on time, okay? I'll find you. Yes, and you are going to pay me in kind. No way. <laughs> eré orí igi. àṣepọ̀ ọmọ ẹnu. eré orí igi. àṣepọ̀ ọmọ ẹnu. àṣepọ̀ ẹ jọ mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀yin ìjọ yìí ta lẹni tó líìdì ìjọ yìí gbogbo. i'm the one. sáà <laughs> ń mo lè ṣe fún yín láti kí n máa bá tèmi lọ there's nothing we need from you. ẹrù òfin tó wà nínú ẹtú ẹ tó ń gbé káàkiri yẹn òun ni mo fẹ́ gbà. ohun tó ń jẹ́ kó yé mi ni wípé ìjọ tí o di ọ̀rọ̀ àtòjúbà fojú kojú ìjọ náà lẹ́wà ojú bàjẹ́. my name still remain ikú ikú sanlé. ọmọ ojú yẹrẹ. omi gangan ni ikú sanlé ọmọ ojú yẹrẹ tí mò ń gbapá ajá lọ́wọ́ pákẹ́rẹ́ mo tún ti gbapá ajá náà lẹ́nìí mo gbọ́dọ̀ gbé fún pàkéré. don't fear me my mind is brutal i will brutalize you Where are with your brutality i will burn you down. ìyẹn ò ṣe ni mọ́ àfọlá àfọlá àfọlá. Try. be say she don't become my wife ìyá ọmọ ẹni ṣáyà ẹni ni make you not tell me ṣogun láyé akíbánitán káfáni nítan yá you dey tell me say make i treat you right baby how else you wan make i treat you right if you do right you go feel alright i'm sure you know the right thing to do baby oya oh amend kia kia, kíákíá wérewére wérewére kíákíá kia kia. Oko jẹ́ ti baba, tomo ko mama máa láàlà you be my baby mama you no be my wife Oh, oh, oh. you no be my wife. okowani okowani okowani na wa husband yo. lọ́sẹ̀ tó kọjá. ọkọ wa ni ọkọ wa ni ọkọ wa ni. na our husband o. Papi, Reke, papi, papi, papi. Kí ló dé náà? What? Kí ló dé? Papi, ṣé o fẹ́ sọ fún ọ̀gbọ́n mo ṣe ń pè é látàárọ̀ ni? Ah! Kí ló dé náà? Ó ṣàṣì lọ wá agbára ẹ̀, ó ti fi tì wá mọ́lé. Ah. Papi, are you okay? Ṣé o ti sẹ́ ni? ṣó o rí sí. ǹsù papi eh, but at least um, lékèlè kan wọ́n ṣàtìmọ́lé lẹ́lẹ́kejì wọn eh, ló ń kọ ẹ ní ìkọkúkọ tó dábò ṣe tìmọ́lé lẹ́lẹ́kejì yẹn. lóòótọ́ nǹkan tó ń sọ òótọ́ ni òótọ́ ni o ò ṣe súnmọ́ o ò ṣe súnmọ́ o ṣe yíyí lórí fi mi lọ́wọ́ lẹ́jọ́ o ò ṣe súnmọ́. papi náà papi. ẹyin kí ló wàá ṣẹlẹ̀ tó sọ pé òun fi level allegation against wọn. ṣé bá a ṣe ń bí ni nìyẹn tí gbà pé lọ́ọ̀yà náà ló sọ fún mi pé kí n pe papi eh, àti ọ̀rẹ́ ẹ̀ ká lè try láti reach some sort of agreement now i called them both Ajoko and i made an offer of two hundred thousand to both of them. kí ló wá fàjà. mo parí nǹkan tí n sọ kí ni àwọn boys ìgbowó yìí they didn't let Arike know about it but somehow she got wind of it tó o bá rí bí ọmọ yìí ṣe gbaná ya ah, ah, ó bá lọ sí police station kò sí ẹjọ́ tí kò rò mọ́ wọn lẹ́sẹ̀ in fact you need to be at the police station to see the kind of nuisance tí baby in constitute nbẹ. ó mà wá ga o but desperation Àríkẹ́ yìí is on another level o kó tiẹ̀ fẹ́ ṣiṣẹ́. E, exactly other than her collecting money ah, ṣé nǹkan tó tẹ̀ ń wọ́rí èmi ni bẹ́ẹ̀ ni tẹ̀ ṣe máa rí ọmọ mi gbà lọ́wọ́ ẹ̀ that's all ó ga gan-an. ṣorí nǹkan tí mo rà ẹ́ jọ lọ mi get a glass of water. ẹ má bínú ẹ jọ ṣé ẹ̀yin lè fẹ́ lo àwọn oògùn méjèèjì tó wà nínú. kí ni tiẹ̀. ó ní reason ni o. ṣé nǹkan ò máa ṣe ìwọ ọmọ Ṣàkírà yìí ṣá reason òṣìwò ló fi ń béèrè lọ́wọ́ mi. ó ní reason will you shut up ah, ah get out Jokolo. get me a glass of water Auntie solo my fi Um, mi dá maybe i didn't hear her right If we wouldn't ń sọ pé Ah, ní. Ah, kọ́lá ṣé ṣàkíyàn ni wọ́n fẹ́ máa dá lóhùn. Hmm, gba oògùn ara ríro nìyẹn. in oh, i'm so so stressed seriously um, back to nǹkan tá à ń sọ lọ́jàre ẹ kí ló wá dé tí jíyàn ti yẹn fi sọ pé ìwọ ló rán òun níṣẹ́. in fact i think um, ọ̀bọ̀n yẹn ti wà lórí expired drugs. i think so too. Uh, nafdac tẹ gbọ́dọ̀ ṣe sọ̀rọ̀ gẹ́ọ̀ yẹn dà. shakira. pẹ̀lẹ́ o gbogbo ojú ẹ̀ kí ló wá sọ fún wọn ní um, police station tó fi release ẹ̀ àbí báwo tẹ̀lé o ṣe sá kúrò lẹ́nu ó mà ṣe o ṣebí bá ṣe ń gbìyàn náà nìyẹn ọgbọ́n kan ni mo rí ní sẹ́ẹ̀ ọjọ́ fásitì papọ̀ wọ́n ló já mi sí nǹkan báyìí báyìí báyìí ni kí n sọ. Hmm. Hmm. ọlọ́gbọ́n máa dín ìpè láàrin kẹ́. That's the only thing you can do that will make me happy. it. Sani. Àtúnyìí, tí màá ṣàrí ìkẹ́. Má bínú ọ̀rẹ́ mi jọ, please now. Àríkẹ́, jọ sọ fún mi, irú ẹ̀bẹ̀ wo ló ń bẹ̀ mí? No, ṣàlàyé fún mi, irú ẹ̀bẹ̀ wo ló ń bẹ̀ mí? You need to see the way they humiliated me bá ti ń fa epo tó bá ti ń ó kàn máa máa wù mm. tó bá ti wá lọlẹ̀ lójú ẹ̀ wàá máa bẹ̀yìn. oh honestly èmi kò mọ rán àwọn ọlọ́pàá yẹn wá i'm serious. oh báwo ló ṣe mọ̀ wípé pápí wà ń bí débi tí wọ́n fi bá mi bí. Mm, tèmi mi àti lọ́ọ̀yà kọ́lá ìdí ọ̀tí yẹn lájọ́ ági. o ò lọ fi jábọ́ àbí. omi oh, ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ má màdé ká lọ up and lórí ọ̀rọ̀ yìí tó mú kọ́ má bínú má bínú ọ̀rẹ́ mi. ara ẹni tó ṣọ. torí kò kọ̀ mọ́ fún wọn kí n fi lásán bẹ́ẹ̀. ìwọ Wúmi ọ̀rẹ́ mi máa bínú ọmọ àlejò tó bá ti ń bẹ̀ má bínú náà trust. ọmọ nǹkan ni mo máa need advice ẹ màá ní. máa bínú ó ti bẹ̀rẹ̀ ni. ṣòwe mo ti ń pe papi látijọ́ ìkó pí kọ́ mi ó dà ìpò ṣì ń bínú sí mi wọ́n ní láti fún ní time díẹ̀ lóòótọ́ ó sì lè máa bínú nǹkan tí wọn náà ṣe ó kù díẹ̀ káàtó náà. Ah, kí ni àwọn kọ́ ló kọ́kọ́ ṣe mí ni báwo wọn ṣe máa gbowó lọ́wọ́ Kọ́lá tó máa dáná does it make sense kò make sense na. ẹ eh, but there are better ways by which you can deal with them not this way tó gbé gbà yìí mo ti gbọ́ ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ jẹ́ ká gbàgbé gbogbo nǹkan tó ń sọ yẹn way forward ní ká máa wá kó kó máa repeat. wọ́n máa bẹ̀rù wọ́n mi ní time jẹ. wàá máa rò ọkọ wa ni ọkọ ni ni na wa husband o. jẹ́ òdùn bẹ́ẹ̀ni kan ò ní. àǹtí àǹtí ah, mẹ́wàá ń ṣẹlẹ̀ àǹtí àmọ́ nǹkan yẹn ní fáwọn ọ̀rọ̀. mi fún mi ah! ti kú. Ah, hmm. ìkúlẹ̀ abiyamọ. àǹtí màdàmù ti kú o. kí ló wá ṣẹlẹ̀. madam kọ àwọn oògùn kan fún mi pé kí n lọ bá òun rà lọ́dọ̀ chemist nígbà tí mo wá dọ́dọ̀ chemist yẹn mo ṣàrí pé gáà yẹn kàn wò mí bákan bákan wọ́n wò mí bákan bákan má béèrè lọ́wọ́ pé kí ló dé fi ń wò mí báyìí wá ní ẹ ń pé oyún oṣù mélòó lèmi fẹ́ lo oògùn yìí fún ah, ah, oyún bíi ti báwo. no no no no dúró náà àbí kọ́lá ti ń jẹ́ ìbàwọ̀ náà ni. Ah, ah. àǹtí rárá o. ẹ bó ló wá ti ròyún. Ah, èmi kọ́ ni mo lóyún. ta ló wá lóyún. ẹ wo madam ló lóyún o. Mide lóyún. shit Mide ṣáájú mi ní oyún kejì fún kọ́lá. àǹtí ṣé ẹ ti fẹ́ lóyún fọ̀gà ni. kò fọ́ ni ṣá orú kwẹ́sítọ̀n ló ń bèèrè lọ́wọ́ mi ó mọ̀ pé bó bá ṣe lóyún tó ṣe bímọ tó fọkùnrin tó ṣe máa ná owó sí fún ẹni. Ah, ah, use your brain. Oh. ìyẹn túmọ̀ sí ni pé business ni ọmọ bíbí. yes tó bá lè execute opportunities yẹn dáadáa ni o. àǹtí àǹtí ṣé ẹ máa pè mí náà. ní kíni. ní business yìí ni. ṣé o wọ òkè náà sọ fún mi o fẹ́ bàbá èmi náà du ọkọ àbí o bá du ọkọ ẹ má bínú àmọ́ àǹtí àǹtí. ó ò jọ̀dọ̀rọ̀ lọ mi ò bínú wọn tí mi ò kọ́ lè imagine pé èmi àti ẹ tún máa jẹ́ another rival no possible. a ní ẹ má bínú àǹtí. mo ti gbọ́. ẹ àmọ́ àǹtí ṣebí ẹ̀yin náà ní boyfriend yín. ṣèkírà tó bá ṣe fún mi nífẹ̀ẹ́ mi nǹkan tí mo bá ṣe fún ẹ tó bá rí mu àmàṣà ni gbogbo rubbish question wo ló ń béèrè lọ́wọ́ mi yẹn kí ni mí ní gbogbo yẹn náà. ẹ má bínú ẹ má bínú àǹtí <laughs> àǹtí ẹ má bínú. mi ò bínú ọmọ mo lè má jẹ́ pé orú ìwọ pé ìrìnàjò ọkọ ìwọ. alẹ́ má bínú. ṣé o mọ̀ pé mi dóò gbọ́dọ̀ ṣáájú mi bímọ kejì fún Kọ́lá so mo fẹ́ pé tábà lè try ká ká ká. Um, má wọrí mo máa execute plans yẹn fún ara mi yes ó mọ̀ kọ́ ni kọ́ máa o ṣe fún information ìtòwó tó kíákíá bẹ́ẹ̀ mm-hmm. gbà mm. ìṣòwò mọ́tò. ẹ ṣe ó dàbọ̀ ẹ́. ṣé mo lè máa mú bisikíìtì yìí lọ. ó lè máa mú. ẹ ṣe ma ó dàbọ̀ ma yes ma. ọkọ wa ni ọkọ wa ni ọkọ wa ni na our husband o. kí ni mo ṣe fún ẹ tó ṣe é fìyà jẹ mi báyìí tí n bá ṣe sọ fún mi kí n bẹ̀ bẹ̀ jọ. kí ni mo ti wá ṣe mi ì ṣe nǹkan kan mi ì tí ì fojú ẹ rí nǹkan kan o bẹ̀rẹ̀ sí hó bí ẹ̀rọ ọ̀lọ́gì wo màálù sínú bá bíìsì yà sí ẹ lára màálù ẹ báyìí máa fi ẹ nọkànnọkàn bẹ̀ǹbẹ̀ ò jìyà lọ́nà yìí di lọ́rọ̀ ẹ màálù ẹ bí ẹni lu bàtà ó tí ì mọ nǹkan kan wo sórí bó ṣe ń fà ibẹ̀ ń fà. jọ jọ torí Ọlọ́run jọ kí ni mo ṣe sọ ọkọ tí mo ṣe sọ fún mi jọ. ó mm. fẹ́ mọ ọkọ tó ṣe àbí ó dáa mo ti gbọ́ bàbá ọkọ èèyàn ni bàbá ọkọ èèyàn máa jẹ́ for life ó wá ṣí ọwọ́ sókè wọ Fọlákẹ́ ó gbọ́ àbúrò mi ní etí tó bá tẹ̀ wá lọ gbogbo nǹkan àti ìṣòro tẹ̀ ṣe lórí relationship tó wà láàrin mi àti ẹ àbí ẹ̀ ló fi ń yọ̀ mi ẹ jẹ́ kó sọ̀rọ̀ <laughs> oh. ó ń ké pẹ̀lẹ́ jọ sọ fún mi kí ni problem ẹ. kí n tún kí n tán kí ni máa ń járò ni. ẹ ẹ mo gba létí ìṣòwò kan tó ṣe ni. kí ló ń kí yóò bá ṣe. ẹ kí ni problem ẹ ṣe fẹ́ nà mí fún ni. kí yóò bá ṣe. nígbà tí bàbá wọn yóò ṣe lọ gbọ́ àwọn ọ̀rọ̀ elétí àmọ́ ya wèrè ni. àti ẹ̀ sílẹ̀ ah. Ajayi mo ti retí kẹpẹ̀ nígbà. tó ṣe yẹn pa.

na our husband yo. Darling. Kí ló dé? Babe, I'm not fine. Kí ló o ṣáà mọ̀ pé between fifth and seventh of every month ni máa rí period mi. Okay, that's the period tí èmi àti ọ̀kìn fẹ́ fojú kan ara mi. So ní oṣù yìí mi ò tètè rí period mi. Ó túmọ̀ pé mo ti gba penalty wọ net kan nìyẹn. O ò gbá nǹkan kan sínú net o. Throwing ló gba penalty sí. Kí ló ń sọ? Ṣé bó ṣe sọ́ọ̀sìn pé o rí period ẹ̀? Kọ́lá ṣé mo sọ fún ẹ pé mo ti sọ̀rọ̀ tán ni? Okay, okay, my boy aside wípé mi ò rí period mi mo tún máa ń feel bẹ́ẹ̀ ni pé mo ní morning sickness láti ìgbà yẹn àfi bí ó ṣe di àárọ̀ yìí tí mo wà ní kitchen mo kàn notice pé mo ti wà stained period mi ló wá ṣá. It's okay, it's okay. It's okay. It's okay. Má sunkún mọ́ náà kọ́lá okùn ní kí n má sunkún mọ́ ni kò ní kí n má sunkún mọ́ ni ṣé kò yẹ kí fún mi ti gbàbúrò láti ọjọ́jọ́ yìí ni. gidi ọlọ́run ń ṣọmọ hmm? at its appropriate time that will happen. when will that be Kola? gbogbo ìgbà ló máa ń sọ pé ó ti rẹ̀ mí ó ti rẹ̀ mí ó ti rẹ̀ mí kọ́lá òun fìyà jẹ mí o òun fìyà jẹ mí gidi gan ni o. how can you say such a thing? ó mọrú iṣẹ́ tí mò ń ṣe náà. today we have political rally here, tomorrow meetings, so at least ó mọ nǹkan tí mò ń ṣe. Ṣé pressure ni ò lè jẹ́ kó lè gba penalty wọ throwing láti ọjọ́jọ́ yìí ni? Okay, you know what? Fún nǹkan tó sọ yẹn, I will take up the challenge, alright? Màá dẹ̀ make sure pé mo gba kinní yẹn débi tó yẹ pé net gan wà yẹn. Kọ́lá, tó bá dẹ̀ mọ̀ pé o lè cope pẹ̀lú political pressure and making another baby, jẹ́ kí n sọ fún dáàdi mi. Kò sọ fún dáàdi ẹ pé kí ni? Hmm. dúnà ṣé dáàdì ẹ ló bá ṣe èyí tá a ṣe tí fúnmi fi wáyé ni ẹ kà máa sọ pé ṣé dáàdì ẹ ló máa initiate bá ṣe máa má burú wá fún. Kola don't talk like that you know I'm the only child ẹ ó dẹ̀ kí fún mi ti gbàbúrò bíi méjì àbí mẹ́ta. okay you know what huh? right now mo ṣe jókòó yìí ó máa dìde ó wà tẹ̀lé nínú yàrá máa fi hàn ẹ bó ṣe ń gba penalty tó máa fi wọnú net. Mm bó ṣe màmá sọ náà nìyẹn. Hmm. níbo ṣé wo òkè wọ́n ní kó kúrò lọ́nà kí n kọjá kúrò lọ́nà kí n kọjá you stinking idiot kúrò lọ́nà kí n kọjá mo sọ fún ẹ ah! eh! kí ni tó bá tún fọwọ́ kàn mí tó wọ òkè tó bá tún fọwọ́ kàn mí máa fún ẹ ní ìgbà tí kúrò lọ́nà fún mi kí n kọjá. ẹ̀yin lo ikọ̀ ẹ believe pé ẹ ní brain àbí. seriously dìde kí ló ń ṣe ẹ. i'm not going anywhere. You are. Let's go. Let's go. I'm not going anywhere, Kola. Today, people want this thing. Yeah? <laughs> let's go. Ha. I believe my new brain, Abi. Mechanic, the motor wale. Motor, motor, I'm just. Okay, you can deal Let's go. No, uh, no, babe, no, you're just so I'll wait for you. Check out. lọ. a ní ariwo yẹn i'm sure there's more to it lọ yọjú sí wọn Wait will. Eh mo wọn ni. ó máa pa tension kọjá lẹ́yìn. bó jọ. wani, ọkọ wa ni ọkọ wa ni ọkọ wa husband o. ó lọ kíkẹ́ tó ṣe mm, padà ẹ̀yin bẹ́ wọlé ẹ ẹ wo ẹ ètò pọ́sítà ń sító yẹn. yà yà yà hello kí ló dé. kọ́lá sọ fún idiot yìí this thing tálíkà ní àyè sọ fún pé mo ní kó kúrò lọ́nà mo fẹ́ kọjá. àríkẹ́ um, kí ni nǹkan gan tí wọ́n fẹ́. mi ò ní sọ̀rọ̀ ọ̀ǹtí tó bá sọ fún pé kó kúrò lọ́nà fún mi kí n wọlé. Then I will assume you really don't have anything to discuss with me. Uh, in the absence of any other thing, marry her later. Ah! kí ló fẹ́ ṣe yẹn n ò bí ẹ dá eh, o fẹ́ wọlé lọ kó fi mí kalẹ̀ síbi báyìí n ò bí ẹ kọ́lá mo ní kó sọ fún ìdíọ̀tì nígbà kó kúrò lọ́nà fún mi mo fẹ́ kọjá. Um, Arike, see, if I were you, but fortunately, I'm not. But if I were, sure, nǹkan tó máa ṣe ń sìn you have to start knowing how to relate with Yakubu. Because from now on, òun ló máa jẹ́ go between you and me. Kí pàtẹ́ ni mi ọ̀gá mi ṣe go. <laughs> So, uh, ọ̀gá. no no no no. ọ̀gá ti fún mi láṣẹ. kọ́lá kọ́lá. ọ̀gá ọ̀gá kan máa ń promote ọ̀gá kan máa ń promote mi every second. kọ́lá padà wá sí mi. ẹ wá máa lọ. kí ni. wo tí bá fi lè kọjá tí bá mú mi dání tí bá mú mi. ẹ wo bí. wọ́n ní kó bá fọwọ́ kàn mí ó ní òpè ni. ẹ jẹ́ kí n sọ kọ́kọ́ fún yín ṣe rí goal post yẹn rí pílà méjì ni dìjíà ni mi ẹ jẹ́ àrò mo fi ń kíp tẹ bá ta síbi màá hàn yín tẹ bá ta síbi màá bù yín so ẹ wo tẹ bá ta wájú mi màá tẹ̀ nǹkan o. kọ́lé lẹ́dà mi á dá fún ẹ o. àti àríkẹ́ màá tẹ̀ nǹkan o. kọ́lé lẹ́dà mi á dá fún ẹ àdàbí tó bá dé pé oògùn orí mi ló kù. ẹ wá ah, ah, màá lọ. màá tẹ̀ nǹkan o màá tẹ̀ nǹkan o. Ah, ọlọ́run ò gbogbo ẹ̀ lọ́rọ̀ fi pálí ṣúgà yìí sẹ́ Louis. Kọ́lá kí ló dé tó wọlé wá tí ò jẹun. wọ́n bí ó pa mí jẹ. Kọ́lá kí ló dé kí ló ṣe kí ló ń rọ mo mọ̀ pé nǹkan ń disturb ẹ o kí ló ṣẹlẹ̀ náà. ọ̀rọ̀ Àríkẹ́ yìí náà ni. Ah, ah. Àríkẹ́ kí ló tún ṣẹlẹ̀ báyìí àbí irú ìṣòro lọmọbìnrin yìí náà. kò sí nǹkan kan but just thinking of how we'll have a permanent solution to this problem that's it. ẹ tó bá jẹ́ yẹn ni you have my support àbí ṣé o tí ì ríro ni. Um, àwọn ideas kan ti ń wá sí mi lórí you understand. Yeah. Um, baby since you have it figured out kí ló dé tó ṣe ń fún concern. ah the solution is with you seriously. Ah, ọwọ́ mi lọ́nà wo. mo pé wọ́n ní if you have a friend you should bring them close but the enemy should bring them closer. àbí nǹkan tí mò ń sọ ti yẹ. <laughs> o oh, serious oh. bible ẹ wo ló sọ bẹ́ẹ̀ àbí ibo ló ti ka bible nínú Godfather too mo mọ̀ pé nǹkan tí mo ń sọ etí yẹ sórí ó túmọ̀ sí pé tó bá mú ọ̀tá ẹ̀ tó bá mú mọ́ra tó bá fẹ́ ṣe nǹkan bíi bíi you know anything bad mm. wà á ti tètè ká because yeah. it's close ọ̀rọ̀ mi yẹ now it now brings or it gives birth to this idea pé why tí n ṣe kókó pé rí i kẹ́ mm. Fishi's second wife. You know, she's a common enemy mm. to both of us. Yeah. So, Ali monitor it dáadáa. So, to bá fẹ́ ṣe anything, àbó be. gbé ẹsẹ̀, you know, tí ó Add it ti tètè kàn mọ́. Mm. Nice one. Mm. Ọkọ me. You like the idea? Yeah, We will. o. Ah, Kọ́lá, orí ẹ̀ É, hum, uhum. baby baby magic. Yeah, I knew you were gonna support. Baby, mm -hmm. baby, baby. Yeah, darling. Come close. give me some sugar. Oh, love. oh! Ah! Babe. babe àwọn ti sùn dinner ti ready. mo ti mọ̀ gbà tó ń gbọ́ gbé mi lọ sọ. àpẹẹrẹ ah, ajẹ́pọ̀ ti rẹ̀ gan nìyẹn o bóyá dìde kó wá lọ jẹun. Yeah. kí ló dé tó fẹ́ gbé kọ́lẹ̀. kí lè rí ju owó ráyè ìjọ kankan. ó ti ó yá. pẹ̀lẹ́. kìlọ̀kìlọ̀ máa kìlọ̀ kìlọ̀kìlọ̀ kìlọ̀ ọkọ wa ni ọkọ wa ni ọkọ wa ni na wa husband yo. jọ ṣé bó rí pé mo lálejò kí ló wà lẹ tí àlejò lè jẹ. ah nǹkan wà lẹ <laughs> iṣẹ́ kí ni mo gbà ṣé bẹ́ẹ̀ fún mi lówó oṣù ẹ jẹ mí lówó nǹkan wà lẹ mo ti ṣe rice white rice mo wá fi iyọ̀ sí àti òróró èlò ti rẹ́dì wà lórí gáàsì lọ báyìí. orògbórí ẹ̀ dàrú àwọn ọ̀gá ẹ̀ náà ló máa so ló máa so ló máa so oúnjẹ ìbànújẹ́ fún. ráìsì òróró kò sọ bẹ́ẹ̀ ni. ah kò sọ bẹ́ẹ̀. ṣé kò sí máa fàlejò jẹ nìyẹn ó dẹ̀ ló ń wà lẹ́sà tó róró dà bí ìbá rè gbò nílé ayé yìí o lè fòróró jèbò wọ́n tún máa ń fèpo jẹ́ ọ̀rá rò báyìí àbápọ̀lá àbápọ̀lá báyìí ó dẹ̀ máa dùn gidi. sígbà tí mi ní pààrọ̀ rẹ̀. wo ọ̀rẹ́ èyí tá à ń sọ ọ́ dùn jẹ́ ká fi ọ̀rọ̀ láńbébé sí ebi ò pa mí o bí mo ṣe wà kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan tó torí ẹ̀ pè mí. máa lọ ìwọ kọ́ wí. Baba ni baba ike. Baba ni bàbá àyìnkẹ́. àyàmọ̀ jẹ mí lónìí o. wá wá wá wá wá wọ́n mú sọkún rojọ́ ó ti mọ̀ pé nìyẹn fẹ́ rọ̀ mí lójú rẹ̀ ìbànújẹ́ ayé rẹ̀ èmi màá gbé ọkàn ìwọ kan sọ̀rọ̀ fẹ́mi tààràtà arápẹ́ ìdí ìṣẹ̀lẹ̀ rẹ̀. bàbá àyìnkẹ́ lọ́nbẹ́bẹ́ ni lábíbí àtàwọn ọ̀rẹ́ rẹ̀ ẹ wò bú mi lẹ́nu wọ́n máa fi mi wé senge o èmi àtàwọn ọ̀rẹ́ mi wọ́n lé mi èmi kan ìyìn máa rá mu ọ̀sán mi dàbí ọ̀sán wẹ́wẹ́ kúkú náà ò fi mi wé kódà wọ́n rán mi wálé bẹ́ẹ̀ yóò bí. lábébé lábébé àbáyé lábébé fẹ́ fọ́ lẹ́gbẹ̀ẹ́. yóò fọ náà ni bàbá yìí kẹ. wọ́n náà ni àbí ẹ kò sọ̀rọ̀ sí ọ. ó sọ̀rọ̀ sí mi o ó dẹ̀ fẹ́ ẹ̀ ná mi kékeré báyìí ló kù ọpẹ́lọpẹ́ ọ̀rẹ́ mi òun ni òjọ́wọ́ wọn bá mi. lábébé àárẹ̀ ẹ̀ nìyí o ìjọ tí n bá ti ń pọ́n àdá kò gbọ́dọ̀ mọ́ rìsẹ́ẹ̀sì ìgbésí ayé. ọmọ làmì mi òun àtàwọn ẹgbẹ́ rẹ. ẹ ẹ wọn àtọ̀rọ̀ pọ̀. èmi wọn gbú ọ lójú ọ̀nà. wọn àtàwọn ni wọ́n pààyàn. lọ́sẹ̀ tó ń bọ̀. ó dẹ̀ fẹ́ kí n gbé kọ́ọ̀lẹ̀ níwájú ìyàwó mi. èwo náà àwọn ìyàwó ẹ̀. ìyàwó mélòó ló mọ̀ mọ́ mi. èmi ò mọ mo kàn mọ̀ wípé ẹni tó bá ti bímọ fún yàn ìyàwó ẹni. Arike is not my wife. o ti bínú má bẹ̀rẹ̀. anyhow mi ò bínú so kí ló pè mí fún. n kò rò pé mo miss ẹ ni pé látìgbà tèmi àti ẹ ti kòlábù láti bára wa ṣe ò dé pè mí ò wá mi. àjọjẹ ojú bẹ́ẹ̀ nìkan ò ní ó yá jámọ́ jùmọ̀ fẹ́ ọkọ wa ni ọkọ wa. early I sit down my own. You come knock for my home. I give you attention, just to cool your tension. After we done wrong things, you come they do me strong things. Ra ra ra ra kodara Ra ra ra ra kole eh. What is good for the goose, eh, is good for the gander. ohun tó dára kò sí ìfẹ́ èèyàn kan dájọ́jú mọ́ fẹ́ má fi ṣe ìbínú nítorí ipò ọkọ wa ni eh, ọkọ wa ni hmm, dájọ́jú mọ́ fẹ́ àjọjẹ òdùn bẹ́ẹ̀ nìkan ò ní ó yá jámọ́ jùmọ̀ fẹ́ ọkọ wa ọkọ wa ni ká mọ̀ jùmọ̀ fẹ́ ọkọ wa. ọlọ́kọ̀ kìlọ̀ fọ́kọ ọlọ́kọ̀ kìlọ̀ fọ́kọ rẹ̀. kìlọ̀ fọ́kọ rẹ̀ ìyàwó lé kìlọ̀ fọ́kọ rẹ̀ ojú àwọn ọmọge ìsẹ̀yìn lé nígboro. We dey run things make you no dey do me strong things wàhálà kọkìlọ̀ fún mi. àwọn ọmọge ìsẹ̀yìn àgbàrá ni wọ́n wọn ò pé wọn ò ní ilé wo àwa ìyàwó ilé la ò ní gbà fún.